irú àwẹ̀ yọmọ àrọ̀ pàtàkì ní ìmọ̀ ń pa ẹ̀sẹ̀ ọdún méjì irú ẹ̀sẹ̀ wo ni ó ṣe pàtàkì gan ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà ẹni tó bá gbọ́ pé iṣẹ́ rẹ̀ kan pa ẹ̀sẹ̀ rẹ̀ a ní sọ̀gá ayèrè ní àwọn ẹ̀sẹ̀ kéékèèké àwọn ẹ̀sẹ̀ kéékèèké orúkọ ìdí kẹrẹ àgbà wa ó ní àsọ̀làwátò lọ́kàmù sí irun wákàtí márààrún àlùjọ́mọ́ àtọ́ ilẹ̀ àlùjọ́mọ́ irun tó wà sẹ̀kẹ́ wa Ramadan ila Ramadan Ramadan ọdún ọdún kan sí ọdún kejì mukaffiratun lima bainaha a máa pa ẹ̀ṣẹ̀ tó wà láàrin méjèèjì rẹ̀ ṣùgbọ́n ìbájútúnì bá tìlìkà bá ìrètí ẹ̀bá jìnà ṣẹ̀ṣẹ̀ ńlá ni o ìrètí ẹ̀bá jìnà ṣẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ kéékèèké ni máa parí àǹfààní tí ìbá jìnà ṣẹ̀ṣẹ̀ ńlá ó lè àfẹ́ ti kéèké tó nípa kéèké gan rẹ̀ lápẹjú ẹ̀sìn ẹni tí ń pààyàn àbáwọn bá ní tìtí ń jíyàn pé Oní wa ní ẹ̀tí bá ti gbàwẹ̀ ẹjọ́ yóò parẹ́, ètò wá ń jí ẹgbẹ́ lọ. Kò túbá, kí ni díẹ̀ kò parẹ́ kẹ̀kẹ́ o. Bọ̀tí àwọn ẹ̀sẹ̀ ń tẹ́ pé nínú ọ̀rọ̀ àtẹ̀míṣẹ́kì sọ̀rọ̀ kan, àtẹ̀míṣẹ́kì wà kan tí ò lé kíní tí ò bá mu táwa náà tí ń jalè, tí ń ṣe sìnà, tí ń pààyàn àwọn ẹ̀ṣẹ̀ ńlá làwọn yẹn tó wá ń sọ pé ẹni bá ti gbà ọ yẹ ìwọ́nra foríjì irú yẹn kọ́ ń sọ o pé àwọn ẹgbà ń kọ́ gbé ẹ̀ṣẹ̀ náà abẹ́ tí ń gbé kú tí ń lọ tó ń gbé nǹkan sórí ta irú àwẹ̀ yóò lè pa ti ẹ̀rẹ́ o àfi kó jáwọ́ ń bẹ̀ gbọ́n ẹ̀ṣẹ̀ kéèkéé mẹ́rin sí ọ̀rọ̀ míì sọ ìwà mẹ́rin yẹn sí wù tó ń gbà tí èrò máa àwọn àwẹ̀ báyìí máa ń pa irú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ pọ̀ láwàá

ni ọlọ́run bá ti àbí ní owó bá tí owó èèyàn bá ti bọ́ yálà ọ̀rẹ́ ojú ọjọ́ oṣù Jazakumullah khair ó lè pé ní àfáàlẹ̀ tí ẹ bèèrè mọ́ láti fi ṣe wá láǹfààní. wọ́n nígbà wọ́n lámọ́ yọ sàká ó lè ṣe pàtàkì gan kàmọ́ ìgbà wọ́n lámọ́ yọ sàká tó pẹ́ sàká owó ni zaka owó kò ní fún ìgbà báyìí ìgbà tí tùsáàsù lè yàtọ̀ sí tèmi kí ti tèmi lè yàtọ̀ sí tọ́ bàbá ó ní táàmù owó kàtọ́lẹ̀ zaka owó àkọ́kọ́ rí ní sọ́ọ̀bù iye tó jẹ́ minimum téyàn ó ní tẹ́bàá níye owó yẹn tọ́dún bá wá lọ lórí owó yẹn tó wó yẹn ò dínkù dípò tó dínkù ó tó ń pọ̀ sí ni tó bá pọ́dún kan ìwọ̀n ayọ̀sàká ìgbà ní wọ́n pọ́dún kan ẹni pé ńgbà tí èmi wá pọ́dún kan tẹ́lómi lè mọ́tí ìpé ńgbà lápòjúwe káípé zaka ń ni káípé bí 80 mílíọ̀n ni mo kẹ̀rọ owó kan lé ni bóyá pé mo ní bí 15 million tẹ́lẹ̀ ó kẹrí bí 4 million ṣe báyìí ní ó dé lò bẹ́ẹ̀ 19 ẹ̀kẹ́ mo ti ní nìṣọ́wò bẹ́ẹ̀ àbí 19 yẹn wọ́n á wo déètì ò ní oṣù ojú ọ̀run láti wo ó yẹn á wà lọ́wọ́ mi kò wá dínkù dípò tó dínkù mo tún ṣe bí sí ẹ̀dí mi tó ń goni dípò kó lẹ́ẹ̀sì sí owó nìṣọ́ọ̀bù yẹn kò wá dínkù ní èyàn tí kádùn kan tí tó dè dé ọjọ́ yẹn ọdún mi ọjọ́ tó ti dọ́dún yẹn òun yẹn ti zaka ti wọ́ mo gbọ́dọ̀ yọ zaka torí pé ó ti kádùn mọ́ mi lọ́wọ́ ìgbà tí ó wà kádùn tí kálukú yàtọ̀ síra wọn ìyẹn ni zaka fi pé oṣù báyìí la máa ń yọ ọ̀sẹ̀ báyìí la máa yọ ìgbà tí owó bá kádùn mọ́ èèyàn lọ́wọ́ ni ẹ̀sìn pé ìgbà tí kálukú lówó jẹ yàtọ̀ sí ara wọn tó ní òfin ní àfisọ pé ní oṣù yìí la máa yọ zaka ẹni pé tó lásìkò náà ni zakatu ìgbóté sáàmà yọnu àwẹ̀ wọ́n tàkọ owó ìgbàtí kálukúrò owó tí ẹ yàtọ̀ sí ara wọn lápójú èsì gbámorí 18 million tí mo sọ pé bóyá ní ìsọ́b bùkátà kẹta ìjáwá ni mo kàn ní bí 5 million lọ́bẹ̀ ni bóyá mo lọ gbalé bóyá mo ṣe àwọn ìnáwó kan ló bá já wálẹ̀ òun ká ní sọ́ọ̀bù kankan mọ́ owó yẹn ti tó dínkù òun ní kà kankan mọ́ so ó fi yẹ pé owó yẹn gbọ́dọ̀ lékún níye tí ìyẹn kó gbọ́dọ̀ kádùn ní iye tó jẹ́ nìkọ́bù yẹn ọjọ́ tó bá kádùn déètì yẹn gẹ́gẹ́ oníṣàkáwọ̀ ọlá ọ̀nà a ní sẹ́yìn lè yọ zàká fún ọmọ ìyá rẹ̀ fún bọ̀dẹ́ bẹ́ẹ̀ni ẹni yọ fún náà lẹ́ni tí è ṣe pé ń bọ̀ ìyàwó yọ fún ìyàwó bọ̀tí ìyàwó lè yọ sàká fọ́kọ́ tó fẹ́ bá jẹ́ tálíkà tí ìyàwó sì lówó àbúrò wa àwa kọ́ là ń bá bòrò kò sí náà tó pẹ́ dandan fún ká bọ́ ìgbà tó pẹ́ dandan fún yẹn a lè yọ sàká fún nítorí táàfi ní ọ̀sàká fẹ́ni táà mọ́ ni pé kọ́ yẹ pé adọ́gbọ́n fi dí bùkátà bẹ̀rẹ̀ ká sí fún lápòjúwe nígbà tí ìrìn ọ̀sàká fún ìyàwó ẹ̀ ìyàwó ní àbálágbájá ẹ̀yàn ṣẹ̀mó ti tán lè owó tí mo kó fún yín kọ́ tẹ́gbẹ́ ìdọ́kọ̀ ìfìsàká dí bùkátà rẹ̀ ní ẹ̀ndẹ́ yóò yọ zàká fún yóò jẹ́ ní tí kèé sí pé yẹn nìyẹn ń bọ́ ẹlòmí àmẹ́ta ń bọ́ ó ní pé nípìnlẹ̀ ààrẹ kẹwù wa ni lápẹjọ àbúrò ẹni tá ń bọ́ ìyẹn kọ àwọn ìpèsè tó láti tó kẹta ni alẹ́yọ káàkiri zàká fún kò tẹ́ ni wa

pé ànábì Ibrahim àwọn olópin ilé àti ìṣẹ́ wọ́lá alámi tó jọ bẹ́ẹ̀ wà tápẹ̀jú ànábì Ibrahim gẹ́gbọ́nà ti sọ ọ̀rọ̀ ẹ̀fún anú al-Qur'an a fẹ́ pa ọmọ rẹ̀ láti fi jọ́sìn fọ́lọ́ Nínú pa abẹ́kọ̀ ọmọ rẹ̀, oríṣìí ìsànlẹ̀ mọ̀ gbọ́, pé ń gbà tó ju ọmọ pọ́n, wọ́n ni ọlọ́run dákùn tó bá fún mi lọ́mọ, ó pa fọ́ nígbà tó wá bímọ tán ọmọ ìdíwá wọ lójúkọ afẹ́ pamọ́ ọlọ́run ara ilé tí àwọn ẹnẹ́bí ọlọ́run ṣe báyìí ìrọ̀lẹ́lẹ́ <laughs> ojú ọmọ wa gbọ́ wá tó wá fún mi lọ́wọ́ ó fà á ó kà tọrọ ọmọ náà ni kò sọ pé tọrọ bá fún àwọn aláwọ̀ ṣe kọ̀ǹdíṣẹ̀ bẹ́yẹ ọlọ́run tó bá fún bẹ́ẹ̀ ó ṣe báwọn ó kà ọlọ́run fún mi lọ wọ́n ń gbà tójú ọmọ kún ó lè bá bímọ wọ́n ń jọba fún mi lẹ́yọ̀kan ó pa á kò sọ yíò ọlọ́nkàn ìṣàtẹ̀kù ọlọ́run iná àwọn ìbàlá olùgbìn àdánwò láàrínlé tó tẹ̀lẹ̀ sí ṣùgbọ́n wá fa àdẹ́rọ̀kù àwọ́ fi àfipẹ́ pàdé ináwò lápẹ̀ ní fìdáwò ní ẹ a fi ra Ismail bí bizabuhi bizimin azim pẹ̀lú ẹran ńláńlá àdẹ́bìbọ̀rọ̀ ni wọ́n pa ẹran yẹn so láti bẹ̀rẹ̀ náà a ṣe rẹ́ tó pé kó iká náà mọ́ pa ẹran so ẹ̀yẹn lábí bí ẹran tiẹ̀ lánàá fi pa ẹran léyá ànábì Ibrahim alayhi salam kọ́ Kaaba àbí nígbà tó kọ́ Kaaba ó bẹ́ lọ́hùn pé ọmọ Ibrahim musalla ní bá dé bọ́ọ̀ ti kírun ibẹ̀ náà ṣe gíláàsì sí ẹgbẹ́ ṣẹfà sáwà fùtán ẹ̀yìn ní ẹgbìyànjú kẹ kírun bẹ̀ ṣùgbọ́n tèrò bá ti pọ̀ gbogbo ìjọba ti láàyè inú mọ́ṣáláṣí ẹ̀yàn nẹ́fìlà méjì ìkúlẹ̀yọ́ kàfíró láàká lákọ̀ọ́kọ́ kúlúwọ̀ ah, lẹ́ẹ̀kejì tó lẹ́yìn náà a ní tírèsì sí ẹ lọ́dọ̀ ànábì wa Ibrahim so àwọn yóò tún mọ́rọ̀ fáyù náà pé ìyá nẹ́bí Ismailu nígbà tí ń wó mi ibi tó ti sáré tí ń lọ tó bọ̀ ẹni sọ̀fá àti mọ́ríwà so bó lè pé ààrùn bí á ti ẹ̀ẹ̀mí ìjẹ́ ni bóyá ònàbí ṣe tí mọ́ríwà lófin wọ́n gbogbo kí níyẹn ó nípìnlẹ̀ sọ́dọ̀ Ibrahim ọlọ́nà wa ní bákanáà ọlọ́ni mákálẹ̀ Ibrahim yẹ̀wòdíyà Ibrahim èdè jù ẹgbọ́n jù wọ́n fa Ibrahim mara wà lánàá sọ̀rọ̀ níyà Ibrahim ti ṣe kíni christian akọni ẹ̀nà wọn pe ní Abraham Abraham tó máa ń fa mara wà lákín kànífà mùsùlùmí mùsùlùmí ni olùmọ́lọ̀ lẹ́yọ̀ kan ni wàmàkánẹ́ mílẹ̀lì mùsùlùmí ètò ṣe ẹlẹ́bọ tó báwọn ẹlẹ́bọ ìlú Mẹ́kà ẹni ń pe Ibrahim mara ọlọ́run àti ọlọ́run gbogbo àwọn ilé ó ní ìtànẹ́bí gbé wá ìrìnà nẹ́bí Ibrahim wà lórí ẹ̀ àìpẹ́ta bá tírèsì bí ẹ̀kẹta ń ṣe léyá sọ́dọ̀ nẹ́bí Ibrahim ta bá tírèsì lọ́bẹ̀ kò tí jẹ tí